ṣé ó ti ṣe ìgbéyàwó ṣé ó ti ṣe ìgbéyàwó it means are you married if you are married you reply by saying mo ti ṣe if you are not married you reply by saying mi ò ti ṣe now if you want to tell somebody i love you in yoruba language you say mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ means i want to marry you mo fẹ́ I want to marry you. Ṣé wàá fẹ́ mi? Ṣé wàá fẹ́ mi? It means will you marry me? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, yes. That is affirmation saying yes I want to marry you.